أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شجيت لا بلا جرادتني غصة شجيت لا بلا أجردتني غصة شجيت لا أنودها أقتل لي من الشجر يحمي عن عين البكاء تجلدي تجلدي فالقلب موقوف على سبل البكاء فالقلب موقوف لو كانت الأحلام ناجتني بما ألقاه يقضان لعصمان الردى ألقاه منزلة خلتها يرضى بها منزلة خلتها يرضى بها لنفسه ذو أرب ولا حجة شيم سحاب خلب بارقه شيم سحاب خلب بارقه maọbụ ọaụka ifo ayị na-arụ otu iga ụamụna n'ikwulea mazinowụm talo dastapụmaamụhụjati ụmụgi tawa ما خلت أن الدهر يثنيني على ضراء لا يرضى بها دب لقدا ضراء لا يرضى بها رمق العيش على بغد فإن رمق العيش على بغض فإن نورا مقل عيش على برد فإن رمت في شافا ومتصاب صعب المنتشى رمت رمت صعب أراجع للدار حولا كاملا إلى الذي أودهم لا يرتجى إلى الذي أودهم يدهر إن لم تكن عتبى فاجتهد فإن إرادك والعتبى سوى فإن إرادك والرفي علي طالما أصبتني رفي علي طالما وتبك بعض ما غصن ملتها وتبك بعض ما غصن لا تحسب يا دار أني دابع لا تحسب يا دار أني ضارع بنكبة تعرقني عرق المدى بنكبة تعرقني ما مرست من لو هوت الأفلاك من من لو هوت جوانب الجو عليه ما شكا جوانب الجو عليه ما شكا لكنها نفسة مصدور إذا لكنها جاش الغام من نواحيها ظما جاش الغام من نواحيها ظما رديت قصرا وعلى القصر رضا من كان ذا سخط على شرف القضاء من كان ذا سخط على شرف القضاء إن لجديدين إذا ما استوليا إن لجديدين على جديد أبنياه للبلا على جديد أبنياه ما كنت أدري والزمان مولع بشتم المؤمن وتنقيف قوة بشتم المؤمن وتنقيف بشتم المؤمن وتنكيف قوة أن القضاء قاضي في في هوة أن القضاء قاضي في هوة لا تستذل نفس من فيها هوى لا تستذل لا تستذل نفس من فيها هوى فإن عثرت بعدها إن وألت نفسي منها تفقول لا لا نفسي منها نفسي منها تفقولا لا لا وإن تقوم مدتها موصولة بالتي في صلت الأسى على الأسى بالحتف صلت الأسى على الأسى Eh, ibi tí ọkàdé méjì òkú lọ ó yẹ pé àkàjú ilé orin mẹ́wàá lọ táwọn sàlàyé pé pẹ̀lú òwò ọlọ́run láwọn ìjòkó tí ó máa bọ̀ á máa ka ogún ogún akadé ìdáàzàwọ́ lọ́gọ́sùn wọ̀tíébù wípé ibi tó tutù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá ti wá zà wá tó bẹ̀rẹ̀ sí máa gbẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa jábọ́ fàìlẹ̀mán àna kò sọ́ọ́rọ́ ọ̀hún ẹ mà pé gbẹ̀yìn igi òun ti súnmọ́ bó ó ti súnmọ́ nàfàádún súnmọ́ títà wátàwá ó túnmọ́ píparọ̀ sílẹ̀kẹ́ máa só kẹ́lẹ́mẹ́kọ̀ọ́kẹ́tẹ́ bá pàdé ilé ìjẹba ó ní ṣẹ̀jí tù inú mi bàjẹ́ ṣàjíjú inú mi bàjẹ́ ṣàjá yẹ̀ṣẹ̀jí ṣàjá omi alhuzinu afọ ṣàjá yẹ̀ṣẹ̀já ni ṣàjá yẹ̀ṣẹ̀já ma'ana hazina ya hazanu hazina ya hazanu ṣàjá yẹ̀ṣẹ̀já in ti ń jẹ́ ìbànújẹ́ ó ní ṣẹ̀jí tù ẹ hàzí ń tù inú mi bàjẹ́ fún tó ṣẹlẹ̀ yìí ni o lá inú kéwùn gbàmí a máa ń fi ṣe hadifu ìdúrọ́bù ni kéjọ́jọ́ pé inú mi bàjẹ́ lè kakọ́ hmm? fún ẹnu ṣẹ̀jí tù inú mi bàjẹ́ lá kìí tí ẹ ti pé nù mí bàjẹ́ nìkan kọ́ bá láàjírọ̀ ọ̀dọ́ ti ní mọ́sán ájírọ̀ ọ̀dọ́ ti ẹ máa ní àìdìrọ́dọ̀ nínú kéwù ìtumọ̀ rẹ̀ ní ó há mi lọ́rùn kí nǹkan kí nǹkan mú nǹkan kí ni kó wá háyà lọ́rùn àìdìrọ́dọ̀ ní ọ̀bùsù fún tó ákùrù ọ̀bùsù àfẹ àìdìrọ́dọ̀ rẹ̀ èyí ń jẹ ráìsì lọ́wọ́ bá há mi lọ́rùn àjọ̀dọ̀ tí ó há mi lọ́rùn gòsò tún ìjọ ń pè ní gòsò ẹ̀gún sáàmẹ̀gún kí ẹ máa jẹ ẹ̀gún ní ajé ẹ̀gún sẹ́ni tó ṣe yóò lọ hàn lọ́gùn nítorí ń pè lọ́gùn bí ní gbogbo ìṣòro sílẹ̀ fún wọn ó ní ní tó fa ìbànújẹ́ òun ni àjẹrò ọ̀dọ́ tí ní gbósọ̀tún ẹ̀gún kan ló hàn lọ́rùn ànúdùhá títa gbósọ̀lẹ̀gún ọmẹgún sọmẹgún tó bá ti sọ̀kẹ́ lọ́wọ́ bá ti mọ́ bèèrè bèèrè ni o ọmẹgún tiẹ̀ sọmẹgún tiẹ̀ gbọ́mọ̀ ọmọ ẹ̀gún ọmọ ẹ̀gún jẹ́ ẹ̀rọ gẹ̀lẹ́bọ̀ gbọ́nà gbọ́nà wà náà ìbò lẹ̀gún máa wà mẹ́ ẹ̀gún máa ń bẹ́rẹ́bẹ́ iṣu ẹ̀gún dàbí abẹ́rẹ́ tí máa ń gún yà ní ìmọ̀ sábà wà nínú obìnrin igi ẹlẹ́bùn àwọn akẹ́kẹ́ bẹ́ẹ̀ wọlé fọwọ́ kan bí ó láwọn sómúsómú tí ó gún yàn ìdáǹpẹ̀ lẹ́bùn nù ọ̀sán náà máa ń lẹ́gùn iṣu mi náà máa ń lẹ́gùn lóòótọ́ ẹ̀sán ó ní ajẹ́rọ̀dọ́ ti ní ntẹ́bìtì ntẹ́bìtì ní ntó há mi lọ́lọ́ fún ní ha àlànàdù ní ihò tí ẹ̀gún mi rú omi lọ́kàn akòtà lòlé nínà ṣájá ànúdò ha akòtà lòlé ànúdò ha akòtà lòlé nínà ha ó ní títa ẹ̀gbọ́n akótálò ó yára pa mí àṣàjá mo pè ní ìbànújẹ́ lọ. ṣẹ̀jíìtù òbánújẹ́ bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ajẹ́rọ̀ ọ̀dọ̀ ti ní gbòsọ̀ tún ẹ̀gún kan ló hàn mí lọ́nà fún ẹ̀gún tí ń sọ ní gbogbo tí ó ti kàṣáájú ánú ha á ìrò na náà wá ń romi lọ́nà fún àkótá lólè ní iná ha ànú odò á àkótá lólè ti ka ní ìgbà mí ń bẹ ara sọ́hí ó ní àdébá nínú bàjẹ́ ẹ ẹ bàjẹ́ àárín sáyẹn orí pẹ̀lúgbì ó ní ìtẹ̀bì tẹ́bá ojú mi dẹ́ bá mi ń dà lójú mi ìyá hami àìní àìní rí búkà lòdé ó ní ìyá hami ọba hàmá inú kéwù ìyá hami ní mùdọ́bí ìmà náà ó kọjú hmm? kàrọ́ á يحمي أي منع يمنعه قل إن يا يحمي عن عينه بكاء تبا قدي قدو مما سكون تجلدي أي إن يحمي تجلدي عن عينه بكاء kí náà ń pè ní tàjálódù tàjálódù ni sùúrù ńláńlá ọ̀tọ̀ ọ̀tọ̀ ní tàjá lóbù kí yẹn mú nǹkan mára ló gbẹ́bẹ̀ kí nira máa tẹ̀lẹ̀ sí yàn kí yẹn wá ní àmúmára tá ọmọ láàmúmára o bí ní ndú yẹn kò sókún kíra àwọn àni àwọn àìndàhù jalad ndàhù mọ́dá jalad ní ojú sọ́bùrù lọ ọ̀gá sọ́bùrù náà yẹn náà wọ́n ní sọ́bùrù láàfin bẹ̀yẹ́ lè má sí sùúrù gbà lórí ìnira tí tún nílé ìgbà tí màtí mọ́tàjá lóbìnrin pé ní ó láǹfààní àti lè mú ìnira mọ́ra ẹbá wojú mi tẹ́ ẹ̀rẹ́ kún bẹ̀ nítòfà ni pé tàjá lò bí ìlàmú mọ́ra mi ní ọjọ́ kẹrí omi ojú ní ojú mi wọ́n ní yá hàmì àìní ilé ìbò kàtàjá lóde فالقلب موقوف على سبل البكاء فالقلب موقوف على سبل البكاء ọkàn òkú lójú ọ̀nà ẹkún ẹ̀ẹ̀kan rẹ́kún lójú mi ni ntí òjé kẹ rẹ́kún lójú mi tàjálùbí àti tàjálùbù ni ìlàmú mara perseverance pípẹ́ ìwà rẹ́kún lójú mi ò túmọ̀ pé èèyàn sunkún ọkàn. فالقلب موقوف على سبل البكاء فالقلب موقوف على اوكان سي دو اوكان دو كل سوجو انا كو سوكون اكون بلوكان اوني لو كانت الاحلام ناجتني بما الاحلام جمع حلم جمع نفو حلم alihulumu òní àlá kí ló gbé àlá hilimu ni sùúrù lè kásùrù fẹ́ẹ̀fẹ́ ọba ṣọ́bù náà bí bùlámi kẹ́ni halim halim mẹ́rin sọ́bùrù bọ̀ hulumu kẹ́rẹ́fẹ́ halimu ni fáìlì tí wọ́n ní fáìlì haluma ni máa di ìṣe sùúrù la fi ní sífà mùsábà àti yẹ́gẹ́ ni halim wọ́n ni halim olóòtú ni tó lálàá halim ní ẹni ni afá akọrin ni wọ́n kà mú halim ní sọ̀rọ̀ ọ̀hó mélòó mélòó ẹni tó sùn tó lálàá tí n tó rí lójú orun dùn mọ́nà tó bí táwọn àti lọ ni pé afárá láwọ́ ká ti àhàlámù alàhàlámù ta ní jámù fún ni fún olúmù ni tó bá jẹ́ táwọn àlá tóun ti ńlá nájàtì ní nájàtì alìmùnàjàtù ní ìsọ̀rọ̀ jẹ́jẹ́ ìnàmà nàjíwá mínà ṣẹ̀tọ́ọ̀nì kéèyàn máa báyàn sọ̀rọ̀ pé wo àtẹnitẹ́ ẹ̀jọ́ ń sọ ọ́ nìkan lẹ́gbọ́n náà ń pè ní nàjíwá. ó ní tó yẹ pé àhàlámù àwọn tí ń rí lójú oorun náà já tí mi ti bá mi sọ̀rọ̀ jẹ́jẹ́ bí máa àlọ́kọ́ọ̀bù yẹ̀kùzọ́nà pé tí mo pàdé lójú ayé kẹ́rẹ́ nìyẹn ìtẹ̀lẹ̀ ìhó ní tí mo rí lójú ayé yìí tí ó bá yẹ kí mo ti kọ́kọ́ rí lójú oorun kí n tó jí ni pé nǹkan yóò ṣẹlẹ̀ sí mi lọ́sùmá ní rọ́ọ̀dà أصمى يسمي اسماء القتل بسرعة كي يكون كل جن كي يكون أرج كوينسي الرداء أني مصيبة لو كانت الأحلام تبسل طوان تمري لجوم مي náà jẹ́ ti ni ó bìmá àlùkọ́ọ̀hù ẹ̀kọ́zọ́ náà nípa ti ń pàdé ní ojú ayé láàsùnmọ́ ní rọ̀ọ̀dá mùsíbà fìtínà àjálù yóò bá tìtì pàún kíákíá. ojú ayé ló ń tẹ́lẹ̀ ohun ọ̀mọ̀kẹ́ni tó ohun ọ̀rí máa yìí ọ̀rẹ́ yìí má ó bá òun ní oríjìní bákò ti láàlá pé òun ò ní rí mẹ́ni aláwọn ó ti mú òun máa ronú ìrònú aláwọn ó ti pàún kíákíá kọjá nífẹ̀ẹ́ àtìgbàmí tí àgbàmí tí ó ṣẹlẹ̀ sí alábàáni tàbí wọ́n sì mọ́tò ti bẹ́ẹ̀ náà máa ń sí lẹ́tọ̀ọ́ máa fèrè tó ha yàrúdọ̀ ọ̀bì ha dìnnà fòfin èrò àrọ̀bì wà láhìjá ó lè má yẹ yí máa ń fílà provision tó ń ti bára tó ń fi kọ́ nìyí ní tó ṣẹlẹ̀ sóhun tó ń fi kọ́ ní máa ń zílẹ̀ tún ipò kan ló ń ti bára wọn. la máa kí ní tùwà abáni kọ́ọ̀dà hmm? a máa tún máa zọ́n náà tẹ́lifìn ọ̀rọ̀ agbọ́wá ní máa dídé wájẹ́ kí ní tó kọ́ọ̀lá yẹ̀ kí ní kọ́ọ̀lá yẹ̀ kí ní kọ́ọ̀lá yẹ̀ kí ní máa zọ́n náà أنا ظننتك مسلم أنا خيلتك مسلما أنا خيلته أستاذا طب بيه بصفنا خيلتي من كلمة لا يكون فيها لغة أدب حكمة خيلتي أما لو كونسنتريت لغة حكمة نكا، يعني تجاري كيفي لغة يلي لغة أدب أبني أول كلمة أما توني ẹ̀rọ kọ̀ọ̀kan ló gàlà ara wo hikima ti bẹ nínú ọ̀yẹ́ mùrọ̀ àti adra gbogbo ló ṣe lo ọ̀rọ̀ yìí ń dì nínú olóńgbòmí ó ní máa ń rìn sílẹ̀ tó ẹ̀ sáfíkà tẹ́lẹ̀ ẹ̀ máa ń lo zọ̀lọ́ntù ni ẹ̀dẹ̀ lè fi khiltu zọ̀lọ́ntù ka Ismail ẹ̀yẹ khiltu ka Ismail náà gbogbo kọ́ Ismail ni máa ń rìn sílẹ̀ tó àyè kan ipò kan ló ń ti bára àwọn ipò tó ń ti bára àwọn máa khiltuhu máa khiltuha yẹ́ rọ́dọ̀ bìhá mi ò rò bí gbẹ́rù kò yí ìyẹ̀rùbá bí hálì náà sì yí lú arábì arab ẹ̀rí amúlẹ̀ ní oṣù àárín kan ní arab làákàyè ìmọ̀ ẹ̀ńdẹ́ka arab ìmọ̀ ẹ̀ńdẹ́ka mẹ́ta apil hijana ńkọ́ hijana ńtúmọ̀ làákàyè àdìrí afilu àdìrí hija àdìrí arab bí màánà wáhìdì mọ́lùfẹ́ ó ní pò tó ń ti bára wì ha ìyàrùbá ha ìyìnà fún sí mi ò na bíi pé rú àrọ̀bí onílàáká ìkan wà láìjà ọlọ́pọ̀lọ̀ kan ó máa ṣàdúrà kọ́lọ̀ ń gbóhun sírùpò yìí ibi tí ibi tó ń wà tí o je pòbànújẹ́ dé ah, kò sẹ́nìkan tí ni ó máa tọrọ pé kó náà bára نخلصها يرضى بها لنفسه ذو أرب Tọ́gbọ́fà ni pé ẹni tó lọ yìí tó wò rí lára tó wò ní padà rí. Òun tún ní ìtàn náà bóyá ò rí, ìtàbí, nítorí jẹ́ tó lè olè, àbíṣe wà

òṣìṣẹ́ onídà gẹ́gẹ́ bí ṣẹ́yìn musa haabi ẹni tí ń wo àwòkómi tábà tí ń rìn lọ bí ń tábù ìgbé wa ń dẹwà àwa ibi tá a ti dúró mú mi àwa ń wo òun wá mú kí láàmú wá pé lókè àwọn omi ìka lókè níwájú àwa tá a rìn alága mi omi kọ́ bọ̀bá tó ń bí ẹ̀ńtọ́ kan tó kẹ̀kẹ́ àmì àfihàn àfihàn bíi. omi o ti gbé ọ̀bù tí ọ ní ara ṣùgbọ́n wọ́n gun ọ̀bù ẹ̀yẹ ni mẹ́ráàjì ó lè ṣe ṣe ó ń dà gẹ́gẹ́ bí ẹni tí nyẹ́kẹ́ ṣáyé musa ha ìwò àwòpọ̀ níwò lókè kò làbẹ́ bàárẹ́kọ̀ wọ́n ní kò lábò títà jẹ́ kíkà máa tàyà jẹ́ ọ̀làfọ́ ìlú ni wọ́n kọ́ ṣáyé yá وَالدَّارُ بِالنَّاسِ قُلَّبْ عندنا يوم لشخص ففي غد يتغلب فلا تثق بوميد من بركه فهو خلب خلب لكن كما تيجي ọ̀rọ̀ ẹ̀yẹ bí sahab táwọn olókè lókè lọ́wọ́ kó lẹ́bẹ̀ẹ́ bá rí kò ita ita yana mana ti ìbàdàn mana gini tí sàhábù yìí ń tàn ìtàn ẹni tí ń tàn yẹ̀jẹ̀ ni وموقف بين الارتجاع ومنى وموقف بين الارتجاع ó wá lọ gbé àwọn sípò rọ̀já òun sì ń o bí òun pàdé ẹni tí òun wà wà múná náà sùn máa nà rọ̀já náà ni na múníà òun kí yẹn pẹ̀lúfẹ̀ ó wá ní fi kò lè yá omi máa ń bè náà mo sá ọ̀bà lòun yẹ sá fún ma àmọ̀họ̀já tí àwọn ọmọdé ta lè yá omi. ó ní fi lè yá omi ojoojúmọ́ tó máa ń jí lójoojúmọ́ máa ń zì lò wọ́n máa bára àwọn nípò kan musta ó bá lóhun láyé tí ó lè fún onímú ọkàn wò alimanzu ilmakan musta ó bá lè musta skull olójúmọ́ tó máa rántí in tó ṣẹlẹ̀ sóhun yìí ní ó gbé ohun sípò kan tí ó wu lọ́kàn níbi típò náà wá wo dé níbi tí stéètì tó ń bára wọn àyè tó ń bára wọn tó wúwo dé yẹ ṣáfù máa àmọ̀ abáyé ṣáfà sẹ́mọ fóòmù àwọn fóòmù tábà jù sínú kí ló ṣe yóò sókè ìṣẹ́fùnù yóò fàmù àbámamáwò àbámamáwò rẹ̀ wọ̀ múhújá lẹ̀mí tóbi múhújá lẹ̀mí omi tẹ́mi fi ń ṣe tí fi ń ṣẹlẹ̀ alágbà pé ẹ̀mí wa yìí kọ́ ó lómi ẹ̀ka tí òun náà fi ń sẹ̀mí lẹ́lómi náà bá ti dẹ́yẹ ń kọ́lé òní sí ẹ̀mí má ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ń kọ́lé ṣẹ́fù máa amúhújà ti ìwà ń fa omi ẹ̀mí òmu múhújà lẹ̀lẹ̀ àlùmúhújà olójú mú tíra lọ́sùn tíra yẹn ẹ̀ṣẹ́fù máa amúhújà ti tí ó máa fa omi ẹ̀mí òun àwọn mojútà wá àbí kò ń sọ pé òun bára àwọn ní mojútà alimojútà wá láàyè ìtọ́ka kọ alimakiro alimakiro alimakiro ìpèsè tó fẹ̀rẹ̀ fún yìí máa ń zìlò ní ìwọ́n nílò ní mùsàlùbá àyíká tó lé fóun láti lè gba eh, welcome ẹ̀ síbi sáyé òní ibi táyé náà lé fóun lè yẹ ṣẹ́fù tó mi ìfà láfàmù máa amúhú jàti omi ẹ̀mí ohun àwọn òdìtà wá àbí ká sọ wípé nítorí ẹ̀sẹ̀lẹ̀ sóhun ìtànkàtọ́kàkọ̀ ni Bíkí Mákìrìtù ànàdàhàrọ̀ yóò fi ní ní aláàdọ́rọ̀ aláyàrọ̀ bí i gbogbo olókùdá. Mákìrìtù kílákíkọ́ ọ̀lẹ́gbẹ̀ẹ́. Kílákíkọ́ ọ̀lá. Kí ìsìnkú rẹ̀ máa zọ̀ láńtù ayé tí ẹ̀rọ rí tẹ́fẹ́ fún mi ní information pé ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ sí ní ìlú àbúwà àbọ̀ ìlòmírì máa kírù yìí lérò ánà mi súnmọ́ dọ̀rọ̀ à dọ̀rọ̀ à ní ó kéwú a máa túmọ̀ àpáta tó le ó sì lè túmọ̀ ìbànújẹ́ náà mọ́nú lílò bí àdọ̀rọ̀ àmì àtàkà orí àtàkà kí ni èyí kẹ́kọ̀ọ́ wọn lè dúró síbẹ̀ ní mọ̀kí ni tọ́bá ní àkẹ́kẹ́ kẹ́kẹ́ ní ọmọ dàrú ni ó ní máa kí ní tu ẹ̀mí ò lérò ánà dáhàrọ̀ nígbà lè yòsùn ní ní ó lè tì mí lọ bá dọ̀rọ̀ à kí tí àpáta yìí ò láti máa gbédé

lórí fẹ́ǹsì ọ̀dọ̀ wọn gíríntì tí wọ́n máa ń wù wọ́n kí wọ́n máa gbé orí àpàdà bá gíríntì ṣe nífẹ̀ẹ́ máa gbórí àpàdà tó kò lè nífẹ̀ẹ́ ká jò sórí àtàfi ìgbàjọ sí èyí nìṣẹ́ tí bá bí agíríntì ṣe lè láǹfààní àti nífaradà ìmá gbórí àtàfi orí ni àpàdà tó irú èyí tó ń tí ga tí òun lọ yìí pẹ̀lú tó bá ní ojú ìṣọ̀rí àyè sí nǹkan iṣẹ́ àdá rẹ̀ gbọ́nà fún àyọ̀sùn wà dábí lọ́rọ̀ tọ́lọ̀ àbá ló ń ṣìgá àgbẹ̀ àdá ìgbàgbà ló ṣe ìgbàkọ́ hmm? tọ́lọ́sẹ́ ọ̀lọ́ tọ́lọ́dàbá lọ ti fi ti sígbà yóò bẹ̀rẹ̀ fẹ́ máa mú a máa búgbà àgbà yóò da ọlọ́pàá ni àwọn sọ́dọ̀ rẹ̀ bọ̀ àgbà kò náà yóò da o èsì tí ò da ni lèjì ò da ni anábì lákàtúntò bò dáhà ẹ má búgbà mà fa inna Allaha huwa rabbu dáhà rí láti ṣubù dáhàrù fa iná lọ́ha ó rọ̀ bùdá ẹ̀ ní búgbà ṣùgbọ́n mú mẹ́nu àṣà àwọn aládàbí ní okéwú àwọn àwọn èyí sábà rí yẹn ṣùgbọ́n torí à ní fojú ẹ̀sìn owó tí a fàyè kọrin torí káfà ẹlẹ́sìn náà o máa wò ní òkè ń sọ̀rọ̀ lóga rẹ̀ ké máa kí nìtù èmi ò lérò anadọ́rọ̀ pégbà yóò fi ní nílé ó tì ní àládọ́rọ̀ ọ́à láti máa lọ gbénú àpáta kan níbi tó lè àti gbédé láàrin àrùgbà àbì àádọ́bólé kò dáadọ́rọ̀ àlá agílítí orí òpó agílítí kí ni orí òpó agílítí orí àpáta ìdánsìlẹ̀ lágílítí náà ni náà ó ń rìn àlè àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ àti máa kíni àti máa dójú àpáta tó ń sílẹ̀ kọ́ wọn ò lè yọnu sí irú àpáta abú táwọn tó mẹ́ ìwọ́n tó ń sílẹ̀ ọ̀rọ̀ mi kò lè àyíṣà ọ̀rọ̀ má kò lò kéwù ni n tó kù téèyàn fi ń kú ẹjẹ́ bí bá pa bí ti wá dé ibi ọ̀bí inú kó jẹun tàbí àbíkọ́ kú ó dé lẹ́mù pé bí ò bá jẹ́ nǹkan kan owó ààyè òun nìyẹn ti dásìkò dà lórí kọ́lá fẹ́ pé ẹlẹ́dẹ̀ lórí òkú òmìnira lórí bí yóò jẹ ọtí lórí yóò mú kẹ́kẹ́ bí ò bá mú yẹn lọ ààbò ọ̀rọ̀ àmàkùhù nítorí kù tẹ́nu yóò fi máa bẹ́ wọn pé lọ. wọ́n á ọ̀rọ̀ mẹ́kù tí mo rẹ̀ ni pé jíjẹ tí ń jẹ kìí ṣe jíjẹ jẹjẹ mú kẹ́ jíjẹ tí ń fi mú ẹ̀mí dúró ni. ṣé torí ìgbésí ayé tí òun lò rọmi kò lè àìṣá alábárodí òun ṣẹ̀ṣẹ̀ mí jẹ́ díẹ̀ alábárodí albárodù ni àṣẹ olùkọ̀lì díẹ̀ ni mò ń rí díẹ̀ tí mò ń rí mò ń kà ń rí láti lè fi múnú dúró ni dásìkò tó ń bára wọn àsìkò tó bára wọn rọmi kò lè àìṣá alábárodí nítorí pé fàyín rómútùrù ti ṣááfá ní ṣẹ́ẹ̀tì tó ń wáyé tó bá ń wá àmúyó àjẹyó alẹ́sùsáàbù ní kí yàn múmi kó mú lámúyó hmm? tókè kí yàn múmi ní àmúyó láti ní alẹ́sùsáàbù ṣùgbọ́n máa yọ ká ní àyè tó ń jẹ bára àwọn yìí ìrùnmú tòrò ti ṣáápa tó ń bá bí kò lè rí àmúyó mú ó mú sọ àbẹ̀lẹ̀mọ́ntẹ́ṣáà rọmọtọ́wọ́gọ́tẹ́ ṣàáfà rọmọtọ́sọ. Ìtí mo ń sọ àbàlì mú ń tàṣá sọ àbàlì manáàl ìgbà tó lè àti. Àlìmú ń tàṣá ó ní àlìmanáàl tí ó fẹ́ ìrírí nǹkan tí yàn fẹ́. Ọba ní manáàlì sọ àbún ambition nǹkan tí mo fẹ́ láti rí kò easy àti rí wọ́n tà ṣááyà sọ àbún ìgbà tí ń wá àìkà tí ó rọrùn àtìrí ni irú ìgbésí ayé tó ń gbé ìgbésí ayé rọ̀ mí kú kò ń jẹ díẹ̀ tó rí ni alábárúdín alìbárúdù ni àfọ olùkọ́lí díẹ̀ hmm? bí kárí díẹ̀ kájẹ díẹ̀ kárí nítorí fàyẹ́rọ mọ́tò rò ti sáábà bó ń bá bá rọ́ọ̀mà yàwóòmù tọ́lábà islam ìrìn hmm? bòlógún marom alẹ́fẹ́ ìdébítà ń wá ó ní wọ́n ní rúmútù mú wá tọ̀lábùtùrù àgádìtùrù ó ní fàyé rúmútùrù ti ṣááfá tí ó bá jẹ́ pé àmú yóò ní ń wá lásìkò tó mẹ́rin àbájáyọ́ ló ń wá rọmọ́tò sọ abáyé mọ́ ń tàṣà rọmọ́tò rotation àfà rọmọ́tò sọ abáyé ó ní ibi tí ìgbésí ayé òun fẹ́ dàgbé ẹ máa ẹ máa fúnlọ̀ wọ̀ lọ́wọ́ ó ní àrọ́jù ọ́nlì dàrú hàólá kàmìlá من الذي أود أملا يرتجى.

ẹ̀wọ̀ jáàrì fún bí aláàfin lọ́nà ẹ̀wọ̀n rẹ̀ aláàfin lọ́nà ẹ̀gìdíjì ọgọ́ àfin lọ́nà olójú ẹ̀rọ tó dáwọn sọ ọ̀yọ́fẹ́ aláàwọ̀ mẹ́rin alẹ́fẹ́ ni ẹ̀wọ̀ fáìrì fatia sùkún pẹ́tírọ̀ dómà màfúrúfọ́ ẹ̀mọ̀dẹ́dùfọ́ fatia sokun kásírọ̀ doma ó jọ àlọ́ ìdá wọn. ẹni tí ìtumọ̀ fáìlì náà ni mùdọ́rì ń tú ọ̀nà ní ana jáàrì sún ọkọ̀ ní ana àjìlì sùn. ana zàhìbó àbẹ́kẹ́ ana abu àbọ̀ bíta àtúnṣe pé ìtumọ̀ àrọ́jì òun lè daru pé àyárú jí ó dárú ìláyà tó súnmọ́ kí dáadáa padà fún mi. Ah, mo láti ìgbà tí ìmọ̀ ń jẹ gbẹ́dà kẹrin láàárọ̀ tí ìmọ̀ ń jẹ yán lọ́sàn tí ìmọ̀ ń fi ṣíkín àti dòdò sálẹ̀ kò sí wọ́n nísìn gàrí gan wá lé àti àbájì ọ̀hún lè dàrú àwòláńkà ah, nínú ẹlẹ́rì àwọn wádà nínú àwọn ọdún dáadáa tí mo ti lò sẹ́yìn dákòóso lè bá rìpíìtì ọdún alháùlù الحول lókèwò ní ọdún rántíl zaka an yà húra aléhìn haul kọ́dún kàdé lórí rẹ̀ pé àrọ̀ jọ lè dàrò haula kàmìlà oríṣẹ́ tó pọ́síbù níbi tí ìdàmú bóhùn dé ṣé gbà òun lè bóhùn dọ́dún kan padà ìlàlẹ̀rí àwọ̀dà ká ti pa àwọn inú àwọn ikáwọn ti ṣe ṣáájú tó lè ríwọ ọdún kan rẹ̀ máa ámúlà yóò lè ṣàjá àbí kò lúzúwòkù àbí kò lúzúwòkù ẹ̀dùn sọ̀fẹ̀ orílẹ̀ ó ní yá dọ́rù ilẹ̀ mọ̀tẹ́kù ó ti bá pàtẹ́ فإن يروادك والأسر فإن يروادك والأسر oníyá dáàrù ìrẹ́ ẹ̀dà ilẹ̀ amútẹ́kù ótóbá àlọ́tóbá omi àrídọ́ ìyọnu ìyàn plis ránà pọ̀ lè ìyọnu sí bó ṣe wù mí kí n máa bẹ fàtẹ̀ ìtakùsẹ́ díẹ̀ díẹ̀ àtẹ̀ ìd ìtumọ̀ rẹ̀ ní ìṣẹ̀ǹkà díẹ̀ díẹ̀ wọ́n mú láti ìtààdà yẹ̀tẹ̀ ìdùn ìtààdà ìtààdà yẹ̀tẹ́ idú ìtì àdá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìṣèkà pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ń pè ní ìtì àdá ibi hamza owó ẹ̀rọ wọ́n lọ́wọ́ ní famahilil kafirina amuhilhum ruwaida díẹ̀díẹ̀ ó ní yá dẹ́rù ìrẹ́gbà ìlàmútàkùn ọ̀túbá bọ́ọ̀ bá lè yọnu sí bí fẹ́ kó kí n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀fí ń tán fẹ́ gbé wáyé náà ni ìbànújẹ́ bẹ́ẹ̀fí ń tán fẹ́ gbé wáyé náà ni ìwé wàhálà dákò wàhálà náà tọ́lẹ́ gbọ́n kọ́ fásitẹ̀ ìdí máa ṣe díẹ̀ díẹ̀ mọ́mọ́ ju wàhálà ọ̀sẹ̀ kẹsí mi ní ọjọ́ kan mọ́ ìtàbí pẹ́kí fọ́nà ìrora dákà wà lọ́kùnrin bá sàwà mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé mo wù ọ ṣe díẹ̀ díẹ̀ bó wù ọkọ̀ ṣìṣẹ́ ń túbọ̀ ọkọ̀ tiẹ̀ lọ yẹ́nu sí bí mo ṣe fẹ́ fẹ́ ṣàwá bákan náà ni ó ní ọ̀fí aláyíyà dákun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàrọ́ fúwò ní wọ́n ní àrùwọ̀ fàhíyà kí ẹ̀mọ gbégbèsè ayé gbẹdẹmùkẹ́ kí ẹ̀mọ gbádùn ẹ̀sáà wọ́n ní rọ́fì aláìyá ẹ̀yẹ́ máa ń sọ fún kan pé rọ́fì aláìyá ọtí lé ọtí lé rán mi jù bẹ́ẹ̀ díẹ̀ fún mi tọ́lá máa ń sọ̀bù tà ní ànásọ̀bùrì wàhálà ọ̀kọ̀lọ̀kínà sí sàfàrí náà rárá náà sọ̀bà kẹ wàhálà tó gbélé ní láyà yìí ti pọ̀ jù wàhálà olùbúdá wàhálà pé èrò fún díkíní wàhálà pé n ti ń jọ́mi ọjọ́mi èèyàn yẹn ó ti ń jẹ́ wàhálà pé ó bá ẹlẹ́kọ̀ọ́ sí aláyà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú mi. tọ́lá máa ń sọ bùtà ní tọ́lá máa ànálítà ní ńlá sọ́bà ó ti wọ́n tọ́lá máa tọ̀wí máa ó ti ń kẹ́tọ̀ tí ń fi wàhálà yìí kàn bá àgbọ̀ máa ń ó ti sọ́kọ́ pé ìlànà wà lóko súnmọ́ lọ́kọ̀ọ́lẹ̀ wípé ibi òun ti fẹ́ máa gbẹ gbígbí báàlì ti gbẹ tọ́tọ́ ó kúnu ó ní májè kómi náà gbẹ tán ìsẹ́bùkì bá ń bí bá ń sẹ́kù omi díẹ̀ sí ìmọ̀ mi sẹ́mi báàbọ̀ máa egún sí omi díẹ̀ múlítà ha téèyàn ó máa fi sẹ̀mí péyàn bẹ jẹ́ kó máa kù lára yàn má dà láàfin ara ẹ̀yìn ìgbà ìwà sọ̀rọ̀ ẹ̀yìn gbogbo tó sọ inú sí ó ń jẹ́ni tí ń lọ ń pariwo ìbànújẹ́ fúngbà ní tó wà gbà àwà o akẹ́ni ìwádìí ìgbàdìdì ìgbàdìdì máa wọ̀ látàṣàbà yá dàrú a ní ìdọ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ náà kì bá ti tọ́ ríkò ní àrókọ̀ rẹ̀ látàṣàbà wà márùn mọ́lọ̀bọ̀ yá dàrú ìgbẹ̀gbẹ̀ a ní ìdọ̀rẹ̀ ọ̀rọ̀ ayé a ní sàrílù pé ó náà ni mùsíbà yìí nígbà tí ké nínú sí àyè tí ń túmọ̀ mùsíbà ti bọ̀ wọn. pẹ̀lú sí àdìké nákírà àdìké násọ́bù àdìké ṣàjá oríṣiríṣi àwọn kìnìún ń túmọ̀ ìbànújẹ́ mùsíbà àjáwọ̀ náà ni. ńlá káṣàbà yẹn dárò ìrẹ́ ẹ̀gbà má lérò pé a ní dọ̀rí ọ́n pèmí ó sọ̀rẹ́ndà lè náà kí bàtí sí wàhálà kan sádàrò kan tí ó ń rí kù ní tí ó máa wá yún mi lọ́rùn àrùkọ lè mọ̀ dáa bí ọ̀bẹ ṣe máa ń yí ẹran lọ́rùn alìmọ̀dá jámù òmúdíyà alìmọ̀dá jámù òmúdíyà múdíyà wàlìmúdíyà tó sìkì ẹran tẹ́fẹ́ dú ní ojú ó fi ọ̀hún ẹlẹ́ni ẹ máa yún tí ẹnu wa pàbẹ́fọ́ ni onímọ̀ sọ mí di ẹran tí ní ẹ̀ nígbà fún ọ̀wọ̀ láti àṣà bá yá dárò a ní ìdọ́ọ̀rẹ̀ ọ̀hún lè náà ti bà ní òní fọwọ́ farabalẹ̀ fún wàhálà kan tó hàn rí kù ní arọ tí mo wá gbo mímọ́lẹ̀ bọ́ọ̀bẹ̀ sí máa ń gbo ìta bá fẹ́ fi pamọ́lẹ̀ mùdálọ̀bẹ̀ mùdálọ̀bẹ̀ àlùmúdíà àlùmúdá jámù ní kí ó ní máa rọ́ṣà nítorí pé rẹ̀ ìgbà ẹni ọ̀rọ̀ ọ̀mẹ́gbà májúwá ọ̀mẹ́gbà bá ti máa rọ́ṣà ẹni ọ̀n bá ti àdìmọ̀ máa rọ́ṣà tí wọ́n bá ṣe ẹni tó ń bá ṣe èèyàn kan ni máa ń láwọ̀ àwọ̀ àti àpòláàkù mi jàwá ní bílù ìjà òwe àlàyé hawes ní o tó sápàtọ̀ kí n bá súnmọ́ Hmm? أو تهوي بإرواح في مكان صحيح kí nǹkan ṣubú rẹ́gbẹ̀ tí nǹkan jábọ́ látòkè ní àwa pẹ̀lú àwa tí ẹ̀tọ̀ hírọ̀ ẹ̀ bàálù ti jábọ́ látòkè afúláàkù jámù falak ìjá ń pè ní afúláàkù làwọn oòrùn àwọn òṣùpá àwọn ìràwọ̀ ìrìn pè ní alafúláàk jàwá nílùú àwọn ẹgbẹ́ ìgbẹ́jáwò já níbi àdìjáwò ní environment ogbúrẹ́sìn ọgbìnjáwò ṣàká ó pariwo ó ní máa rọ́ṣà ọ̀hún bá ṣe man ẹ̀dá kan tó jẹ́ kí láwọ́ àwà tí láàfò láàkù tí gbogbo ohun tó ṣùkà tí láwọ̀ tí gbogbo ọba láwọn fẹ́ ṣubú lè lórí níjàwá níbi ìjáwò ṣé ohun táwọn olókè ohun ṣàgbójú lẹ́lẹ̀ lọ abẹ́ẹ̀kọ́lẹ̀ bó ti wá tó náà àti gbogbo àwọn yòókù náà tí gbogbo bá wá para pọ̀ fáwọn ọ̀fẹ́ lọ ṣubú lé ẹni tá à ń sọ yìí lórí àwọn ṣubú lé lórí máa ṣàkà kò ní pariwo gbogbo ń sọ mi rẹ̀ bẹ́ẹ̀ mẹ́tí wà lábá sí ẹ̀ńgbà mi ọ̀tún wọn sí ilé gbogbo kò dọ́ oṣù tó wọ́n sọ ọkùnrin pẹ̀lú lágbàdá o nítorí lágbàdá kọ́ gbogbo òṣòro tó kàn òun òun sì mọ́ àgbà tó gbé òun sì ń tàjá lólu òun ti ní kí ni àmúmára tí máa rọ̀ sàmà láwọ́ àwọ̀ tí àbúláàkò mẹ́rin làwọn mẹ́rin rẹ̀ dá òwe wà rẹ̀ ẹnìkan lòun fún jẹ́ pé lọ́wọ́ wá tí làbúláàkò tí gbogbo àwọn ìràwọ̀ sánà bá láwọn ṣubú lé òun láti ibi táti wa máa ṣàká ìníkádó ìníṣòdè sí ni ẹ̀rọ àbìkẹ̀ ẹ̀wẹ̀ tó ilé ìtọ́

náfúsà o ní tí yẹn tú jáde bàbá tutọ́ jáde náfúsà ni bá tu kẹlẹ̀mbẹ̀ jáde náfúsà ni kọ́dà bẹ́jì ò bá tu ìwọ rẹ̀ jáde yáàfi náfúsà lọ́rí hmm? náà no bá ti tẹ́wá ti tẹ́nu jáde náfúsà mọ̀sùdúrù lẹni tí àyà ń dùn ẹ̀yà bá ń dùn tọ́wọ́ kẹfẹ́ àbí ọ̀ ní sí lókè láyé láì ha sí mẹ ní ayàrá ẹ̀wọ̀n mọ̀sùlùmù ni ọ́ tí ẹ bá ti ní kàkà ju ẹ máa ń sọ̀rọ̀ nígbà ní mọ̀sùlùmù fẹ́nìtì ọ̀tọ̀ ní pé yẹn ní kàkà mọ̀sùlùmù wọ́n ní zùkà mìíràn bọ́n bá ti wá pọ̀ jù kọ́ ní òwà fún ní àìsàn míì tó sọ di mọ̀sùlùmù ẹni tí nǹkan dààmú aya jáàṣà oníkíkẹ́ lẹ̀ hàn tó kí ní kíkẹ́ àti jẹ̀lẹ̀ lọ́kí ni kó ti lọ jòkó sí ọ̀fún rẹ̀ kẹ́ẹ̀ṣe jọ ṣe já ṣàwọn oṣù ìfẹ̀lẹ̀bẹ́ tí ó ti dọ́nà fún ẹ̀ ní ibi sọ̀rọ̀ máa fi àríkẹ̀tù lùgọ́ọ̀mù wá ní kẹlẹ̀mbẹ̀ lùgọ́ọ̀mù ní kíni kẹlẹ̀mbẹ̀ ó sì lè jẹ́ ó sì lè jẹ́ fóòmù náà tó wà lẹ́nu ìrìn tó bí ìtọ́jọ́ ti pẹ̀lú olùjẹ́ lórí jẹ́ lẹ́nu ìpínlẹ̀ gàm gọ̀ọ̀mà ní kíni ó ní pípariwo tí mò ń pariwo òun kí n má ṣaláyè sọ sí ń bẹ lọ́fọ̀ọ́ mi nì nàfọ́sà tù má sojú rí ẹ̀ǹtẹ́ni táyà ń dùn táyà ń dùn tù jáde ní jẹ́kì ìdájá ṣàlùkọ́ ọ̀mù kíkẹ̀lẹ̀ ń bẹ̀ títọ́ kan bá ti jẹ́ pé ń wú lọ́kàn rẹ̀ ń wú láyà rẹ̀ kí ló ṣe gọ̀mọ́ ni ó tún jáde mọ́ ẹ máa ń fi ń pò ní ó sọ ayé mímí mi ò kí ẹ o gbogbo wa kí mímí ò kí ẹ o ní wọn sọ jáde ẹ mo sọ pé ìwọ̀n fún kíntàn mo kíntàn kílẹ̀ kílẹ̀ máa dìbò ni ọlọ́kọ̀ ni kéke ó dùn mí kọ́ tí mo kà sọ kí ni kí ni kílẹ̀ máa dìbò ni dàbí mi kékeré máa sọ̀rọ̀ mí ìdí ẹwà ọjọ́ kan ẹjọ́ wa ọjọ́ tí ń dààmú rẹ̀ ó wá rí i pé tóun ò bá rojọ́ òun

لكنها نفوسة ما صدور إذا جاش لغام منها nítorí pé tí mo ní mi ò kí ẹ̀yìn ìbánújẹ́ ní kẹ́rọ̀ dí tó kọsùrọ̀ wà lẹ́lẹ̀ kọsùrọ̀ èrè ìdọ́ bọ̀nkánàdà sókè náà láàá rọ̀dí tí gbogbo táyé gbogbo tó ṣẹlẹ̀ tó ní gbèsè ayé òun rọ̀dí tù òun ti yọnu ìgbọ́n ìyọnu tó yọnu kọsùrọ̀ mo yọnu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dá kò sálọ lọ́wọ́ ọba dá ní dídá kókó sọ ọ́ dòdò ṣùgbọ́n lọ́yọ́ dáadáa ilé yín adé ni ọyọ náà ni ẹgbẹ́ bàbá àdéhùn pẹ̀lú ẹ̀rọ sọ́nà mo gẹ̀gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ìtẹ́lẹ̀ wọ́n lè wọ́n lè lọ́sàn kan má dáwó àti ìfọ̀kàlàkà mọ́kànlá má dáwó bọ̀ tí ìyẹn bá ti wá rí àdáwó kí ni yóò ṣe yóò yọnu bọ̀ yọnu tí ìyẹn bá dáwó tó yọnu pé wù ni ìyọnu pé èèyàn lọ́sẹ̀ ni èèyàn rọ̀ di ìtùwọ̀n ìyọnu sí ni tó ṣẹlẹ̀ sí ni kọ́ sí lọ́rùn ní kú lọ́sẹ̀ ju kí ìyọnu lọ wàhálà ilé kọ́ sí lórí orí lọ kò sí gbogbo ẹni tí bá máa ń yọnu sí bó àdáwò tí bá ń kàn ìyọnu tí ó yọnu rẹ wá lẹ́wà bọ̀ ìyọnu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni. من كان ذا سخط على صرف القضاء من كان ذا tàbí sọ fún òun fẹ́ bínú sí kádàrá tí wọ́n fi ìbínú sí kádàrá tó kádàrá sí tó mọ́ sí mú kíá èyí nígbà èyí tàbí amúgbẹ́gbẹ́ ló láyé mi ni èyí nígbà gbọ́dọ̀ láyé mi ni èyí nígbà gbọ́dọ̀ láyé ní bí yóò kú yọnu lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lè yóò yọnu àbíkílà fẹ́ wá sí mọ̀tá ànáàdá sókúté náà láá tàbí ọ̀sọ̀ pé ṣúkútù ìbínú kádàrá wá lè mú un lọ tún kádàrá tó bá síbù àfikún ìyá yọnu ó wá ní ìná ní jẹ̀bi ìgbà ilé ní àṣà kan tí nǹkan méjì bá ti jọra wọn wọn wá fi kan nú àwọn méjì ń pera wọn bábò ní àbáwáni kéèsì wáyé bàbá àtìyà ìbá sásùn alábù àti àlùmù àwọn àbáwáni wọn ni àlùwálìdáni àlùwálìdó àti kìnnìkan àlùwálìdá àwọn amúkanú àwọn kẹ́lọ̀ méjì wọn àwọn àfẹsẹ̀ àṣìlù àwọn amúmùsọ̀rọ̀ wọn àwọn ọ̀sán fún wa pé aláṣíwà dáa ní túnmá rẹ̀ ní àtàmúrú àti àìná omi àti dàbídù oúnjẹ ọ̀nà ìwà Aisha wọ́n láwọn àwọn lè má jẹun fún dídí oṣù mẹ́ta ń àti ìgbóná òru ìgbàmí mi ò lè ní alábúyọ̀dọ́ ni funfun méjì kámi ní alábánú wàrà àti àlìmá omi wọ́n lè ní aláfàrọ́ ni yẹ́lò méjì wọ́n mi ní kíni góòdù àti kíni ṣé méjì ló gbé yẹ́lò ni kí wọ́n yẹ́lò mi máa méjì góòdù wọ́n á kíni wọ́n fi mú ní ah, oòrùn fún ẹran àtọ́tí akàlẹ̀ àhàmàráìn ojúni ó jẹ ọtí àtẹ́ràn ó wá pọ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń pè ní òṣùlúbù tẹ̀bìlìb òṣùlúbù nǹkan méjì tí wọ́n súnmọ́ yọ àwọn àdé kan sórí ìkejì ìgbàmí wọ́n á mìíràn lè gbé yìí tí ó fúyẹ́ sórí ìlúwo hmm? ìgbàlùbọ́n nílò àkùwà ìgbàmí sì ni wọ́n lè gbé yìí tó fúyẹ́ wọ́n lè gbé yìí tó wúwo sórí sórí tó búyẹ́ ìyẹn ni kàtàlébù lákúwà wọ́n sì lè gbé yìí tó wúwo ń gbà mí sílẹ̀ kárágbé tó búyẹ́ sí òkè ìwé náà ni àìlọ́rọ̀mà rọ́ ni sórí tí ń ni ó má gbé ọ̀lẹ́bẹ̀ inú bá ní wáyé àìlọ́rọ̀mà rọ́ nínú ni àwákù sì dì kàtó mọ́mù àwọn agbé ìjọba sókè tí wọ́n náà bá lọ́wọ́ ẹ̀ka ọ̀yọ́ ń jẹ́ yusuf wọ́n ń jẹ́ habib bákan yusuf ló yẹ fúrẹ́ǹsì habib gani àti yusuf fani hmm? báyìí pé habib ní oyin ó yẹ fúrẹ́ǹsì gini yusuf ó ní gini alhabibani wọ́n máa rọ̀kẹ́ àti jẹ́ dídá nínú tuntun méjì tó ń sọ ní ọ̀sán àtòrúfù orí iná lè jẹ́ bí dáínì tí tuntun méjì ìbá máa ń sáwó láyá tí wọ́n bá ń lọ tó bá ń bọ̀ aláàjẹ̀ dídí lórí tuntun kan táyé tó ẹ̀kan wó táyé tó ẹ̀kan táyé tó ẹ̀kan tuntun méjì tí bá ń lọ bọ̀ lórí tuntun ẹ̀kan Naam? Naam? Tuntun méjì ni ọ̀sán àtòrò orí iná lè jẹ́ di dẹ́ni ẹ̀rí tuntun méjì ìrámàn sáwò láyá sábà ń lọ bọ̀ lórí tuntun ẹyọ kan tuntun ẹyọ kan lè yẹn nígbà tí wọ́n bí ọ tuntun gbọ́dọ̀ tí ń dùn sí lọ ń gbó sí ogun ò wá gbó agbógbó jẹ ni ọ̀sán ò gbó ogbó jẹ ni títí wọn kí n tó ń ṣẹlẹ̀ fún oníbẹ̀rẹ̀ tí àkáǹkà yìí n tó fà á ni pé tuntun ẹyọ kan lòun òun sì ti mọ̀ wípé tuntun méjì máa ń sábà sábò sí fún kẹyọ kan ìgbàlódéjì dáyé ní ìlà mọ́sáwò láyá alájẹ́bí ìdí àbínáyá òmìnirbílá alájẹ́bí ìdí tí fún tuntun méjì ò bá yẹ tí ó gbò ń lọ bọ̀ lórí tuntun ẹyọ kan wọ́n padà lọ tì í sí yíya wọ́n lọ tì í sí píparẹ́ wọ́n lọ tì í sí ìsìnkú èèyàn a máa gbó láyé alábàánu aye a gbóǹsẹ̀ aye ni gẹ̀dí dáánì tuntun lójúmọ́ ní àbíwá ní tuntun ní àárọ̀ ni àárọ̀ tuntun lẹ́yìn ojúmọ́ tuntun alábàánu lẹ́yìn ò tuntun mẹ́ alẹ́ tuntun èèyàn tuntun mẹ́ tuntun méjì wá ń lọ ń bọ̀ àná rí àárọ̀ kan lánàá tuntun ó tún wá lọ́dọ̀ kí ni tuntun ìwọ́n oṣù wá kúrò lọ́dọ̀ wá kọ́lá kan bí ọ lóògbé bá ìgbàdá ń kọ́ ọdún kí ni ọdún bóṣì ìyẹn ni gígùn tọ́ mi ènìyàn tí bá ń jẹ́ pé oòrùn àtọ̀tọ́ náà ní ń bẹ lábẹ́ yẹn kọ́ wọn ò ní jẹ́ ó gbádùn wọ́n máa kì í lọ síbi extinction ni wọ́n kì í lọ síbi kòsímà ni ìyẹn ló jẹ́ ojú ìdẹ̀yìn ni ìrá mọ́tà ó láyà alájẹ́ bí ìdìrà dínà yà. ما كنت أدري والزمان مولى بشتم المؤمن وتعني أني أمتلة تلة والزمان مولى إذا أسيبتي قدو mọ́lá ọ̀nà kí nǹkan kódò ọjọ́ bí nǹkan kódò gbádùn kódò lọ mọ́lá ana mọ́lá bilkirawa I enjoyed eating ana mọ́lá bil la'ab I enjoyed playing and amúhùlà àbí sábàrò I enjoy traveling èmi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wáza máa nù mú làwọn àṣẹ́gbà ti kúndùn òbí ṣáàtì màlèmọ́mí ṣáàtì ní tàfọ́rí màlèmọ́mú ni màjùmọ́ ìtìgbà máa ń ṣe kì í gbà kí nǹkan méjì máa papọ̀ tí máa ń gbà ní nǹkan méjì tó bá papọ̀ fún mi ṣáàtì ó túwọ́ká gbogbo kí ọkọ̀ àti ìyàwó máa bẹ̀rẹ̀ gbére ní ó túkẹ̀ níwọ̀ká kò ní ìgbà kọ́ máa ti òbí máa bẹ́ lọ́gbére ní ó tù wọ̀ká kò ní ìgbà kọ́ rí àti ọ̀rẹ́ máa bẹ́ lọ́gbére ní ó tù wọ̀ká òun wá mà pé tí ìgbà ó padà ṣe fún òun náà tó wọ̀n bẹ́ẹ̀ gírí ni tó wọ̀n yọ́ lẹ́yìn ọmọ àfihàn sí ìgbà ní ṣáàtì màlìmọ́mí inú ṣe sí ìgbà ní kó tú méjì àmàlìmọ́mù nǹkan méjì tó papọ̀ ìgbà ó sì wá bí ó ṣe ṣùkà wàtàrún tí ìgbè kò wá tí jàmbá rí tẹ́lẹ̀ kálágbára ọ̀nà tí ó fi lọ bí agbára kù tí ó máa dọ̀lẹ́ lóṣe rnc lọ́gbà ní at years ó wá tá sí kọ́ tí agbára ọmọ lòkè ìjàmbá wálẹ̀ sí dáhùn àwọn wálẹ̀ sí fọ́sì kọ́ lípì kọ́ títì kọ́ díẹ̀ lè gbé ní fífì kò ìgbésí sí wọn ce siga da tanki fi kuwa ai tagbayin fi kuwa ugbùta tíjà bá ti lágbára ní ọmọ wábò ní oṣù mọ́ lọ wíkì ní agbára ẹni so wọ́n tó wọ́n lágbára lónìí má lọ fọ́kẹ̀ má lọ agbára rẹ̀ ìgbà ń bọ̀ wá ṣẹ́gìnì ń bọ̀ wá ṣẹ́gìnì ń bọ̀ wá wíkì ní ẹ̀ má kò ṣe má fọ́kẹ̀ balẹ̀ tó akẹ́kẹ́ bá ń bẹ́ẹ̀ ní máa bẹ lọ láíláyò lókè máa kò tó adórí wàzá máa nù mú láàrùn bèṣà ìrìnàlè mú mẹ́rin iṣẹ́ tí ìgbà ni nǹkan méjì tó bá pàwọ̀ kọjá agbára tí bá ń ga sí ìjọ máa di wálẹ̀ sí ni ìwà mọ̀ wípé anáàlè kọ́gọ́ àkọ́ọ̀bì fi ìfẹ́ òwà tí bàtà sẹ̀bí ìlú náà fòṣù máa ń fi há ó kú bẹ́tà ìṣọ̀lọ́ ìmọ̀ pé àlùkọ̀dọ̀ kádàrá òun kọ́ọ̀mì fi kọ̀dáfà ní kó jùyàn aṣùlùkọ ìgbà mímẹ́ ló kéwú a lè fi dọ̀míìrù lè mùtàkálí mi sára fáìlì bá ní dọ́ọ̀rì bí ìtumọ̀ rẹ̀ hmm? ní ìyẹ̀dẹ̀gìbò ní bá ní. kọ́ọ̀tì ní ayé yẹkùtùlù ni wọ́n fi rí fáìlì ẹ wá fi dọ̀míìrù ìmùtàkálìmì sí yóò máa túmọ̀ pé fáìlì ìwọ̀n ti fẹ́ sọ rí ẹgbẹ́ sọ túmọ̀ ẹ̀ bí fìlì ni túmọ̀ kọ́ọ̀bì sí olùyẹkùnzífù ni ṣé máa kó oṣù àdó ní èèmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ànàzámà ànàlùkọ́dọ̀ àkọ́ọ̀bì fèèfèé ní o mọ̀ pé ládìràgọ́ padà lọ jù mí sínú húwà tóbi alhúwà mọ̀kánú wá sí ọ̀hún bàtìlúhú dọ̀yí fún àláhù kò tún níbẹ̀ ogun ló yẹ pé ìsàlẹ̀ rẹ̀ ló fẹ́ ẹnu rẹ̀ wá dí ẹ̀rẹ́ ń kèrè kòtò hmm? ìrìnàké bí ìrìnṣẹ́ ń bá gbà lòyìn tí gbà ń yan fún mi tẹ́wé ń tẹ̀lé ìmọ̀ pé ìgbà ó padà lọ lé mi pàdé kádàrá kan tí kádàrá yẹn kọ́kọ́ bì sí tí ó jù mí sí fi hùwà ti sínú kòtò kan kòtò náà ń lè débi pé látàfítàbí lo ìsàbálà ẹ̀yìnà já ó là kàlásọ̀ mi ò lérò pé kòtò yìí náfúsù máa ń fi áṣà wà kàwá kí lára àwọn àdàkàn kíra fún àwọn alẹ́kan hawa hawa sápọ̀tọ̀ kí náfúsù máa ń tí ha hawa náfúsù máa ń tí ha rìn hù wá sí sápọ̀tọ̀ ẹ̀mí ẹni tó bá lọ já sínú kòtò yìí látàtàbí lùkò ní yọmá kígbà ìgbàlọ́ ìgbà ju òsì kòtò kẹ́ni kí ló tó bá tó ṣe ráyìí kòtò kan nìdá lọ ju òun sí nínú kòtò yìí náfúsù máa ń fi háhà ọkàn kan tó bá ti lọ kó sínú kòtò yìí láá tàbí lu kò ní jáde bẹ̀rẹ̀ irú kòtò ní kádàrá jọ̀sí ó ní fàínà sáré tó bá àdáhá wá rí fàyínà agbẹ́rù ti bá dáa tí mo bá tún wá lọ mi kó sínú kòtò yìí lẹ́yìn tí mo jáde yìí ti gbé ọyọ́ kò nu ewu ọ̀wá kọ́bá ọdún lọ fi èèfẹ̀ wọnú ewu náà ó ní fún ṣubú ṣubú àwọn ìyá yàmútù lè fata ọmọ ènìyàn máa kú mìnà sọ̀rọ̀ tí ń bí lè sáà ní látara kó fẹnu ṣẹṣẹ wàlẹ́ sàyàmútù lè máa rú òmìnà sọ̀rọ̀ tí ò rẹ́jẹ́lé wàlẹ́ sàyàmútù lè máa rú òmìnà ó kéré kéèyàn ṣubú káwá torí kó fẹsẹ̀ ṣubú lọ́wọ́ kú ìyẹn máa yẹ́ ìṣòro ní ìṣòro tó rún ẹsẹ̀ lè rọrùn ìgbọ̀lọ̀ṣùgbọ́bí gbẹ̀n tó yára pààyàn ní kéèyàn fẹ́ni ṣubú yàmótù lìfàkẹ́ mina sọ̀rọ̀ tí ń lè lè sáà nìyí wà lẹ́sà yàmótù lìmọ́rù omi àṣírọ̀ tí ń rújì lè bí ká wá ti lọ́jọ́ fáwọn ní fàyín àṣàrùtù tí mo bá wá lọ ṣubú bá àdà ha lẹ́yìn ṣíṣubú tó mo ṣubú yìí in wà láti náà hù sí àmì àtà ìtọ̀ rẹ̀ in wà láti náà hù sí àmì

fàkúlá ọ̀rẹ́ mi méjèèjì lọ́gbà máa ń dìrí pítà bá lọ ọ̀rẹ́ tí ń sọ̀rọ̀ ń parẹ́ ní ẹsẹ̀ àti gẹ́nu àtẹ̀mí rẹ̀ fàkúlá láàlà ẹni kí n má pẹ̀lẹ̀ láàánì pẹ̀lẹ̀ láàlà kíni ẹ má kíni pẹ̀lẹ̀ ẹ má tó mo ti rí àmì pé eléyìí léwu mo tún lọ kó sí ẹ má ń sọ lóòkè bàbá ti lọ kó láàlà àlékà wò àní tí ọ pẹ̀lẹ́ wọn wò. فقينا وفكينا تلك لاني لا عالك لا لا تلك وإن وإن أفادت بعدها إن وألت نفسي منها تفقوها وإن تكون مدتها موصولة بالحفيف صلت لأصالة salatul usa alal asa ọ̀tọ̀ ni usa ọ̀tọ̀ ni asa al usa ni kẹ́ kíyàn kẹ́dùn kẹ́ báyàn kẹ́dùn oṣù sẹ̀rẹ̀ sí al asa ni ìbànújẹ́ ó ní ogun tó ṣẹlẹ̀ sóhun ní mùsíbà tó ń sọ̀rọ̀ ìfún wa yìí mú dátù wá mú sólẹ̀ tá bèèrè hátìfì lákọ́lọ́ wọn bá kọ pásíkò tábẹ́wò ń ṣẹlẹ̀ lásìkò tí hátìfù ń dé wàlhátìfù ìmọ́ọ̀tù alhátìfù almọ́ọ̀tù ikú ní jẹ́ hátìfù bá pásíkò táwọn àdáwò yìí ṣẹlẹ̀ sóhun mọ̀ọ́sọ́lá tá ń gbélé hátìfù ó súnmọ́ àsìkò tọ́lọ́ ń jí kọ́pọ̀ ń kú ni òun ò bá ti tìfà kó òun wá máa gba pẹ̀lẹ́ kó lóun ti kú ju ìbànújẹ́ kó òun kú lọ. سلت الأساء قدمت الأساء فضلت الأساء غلبت الأساء على الأساء wọ́n pè fa condolences táwọn èèyàn máa ṣe fún tó wọ́n bá sláìmá dùkọ́ wá fẹ́ máa wá gbáyé lórí irú ìnira tí òun rìn lọ rìn lọ kú 20 ápùn tẹ̀síwájú pẹ̀lú 20 ní ọ̀la pẹ̀lú mọ́jẹ̀ pẹ̀lú ẹ̀lọ́sùn mọ̀kọ́ jẹ́ àgùn tá a kà yìí gbọ̀n kẹ́lẹ́mọ̀ tí wọ́n ti wáyé púpọ̀ yé ẹ̀tún lọ́wọ́ sáfò ìsàlẹ̀ tí ó tó fi yé هذا صلى الله عليه وسلم على نبينا محمد وآله وصحبه وسلم